alẹ́ ọ̀kìmú wà máa yàtà alákòbíhì àìrọ́mọbí àti gbogbo ohun tí ó rọ̀ mọ́ jamaa. bidayatan autamuhidan níbẹ̀rẹ̀ jamaa máa hùwà alẹ́ ọ̀kìm kí là ń pè ní ìdádúró gan tàbí àìrọ́mọbí jamaa. òun náà ni n tá a mọ̀ sí àjìsú ani tahakiki lihamuli baada mumarosati alijima alimuntazom wabiduni himaya limadati sanati kamila aw akthar àìrọ́mọbí tàbí ìdádúró jamaa kákọ́kọ́ tún tá a kà lédè lárúbáwá ìlédè òyìnbó òun náà ni inability of a man to impregnate a woman or inability of a woman to be impregnated after regular sexual intercourse during the sensitive period without any contraceptives kóbìnrin má lè lóyún tàbí kọkùnrin má lè jẹ́ sábàbí tóbìnrin ó fi lóyún pẹ̀lú ìbálòpọ̀ gbogbogbà eléyìí tá à ń ṣe pẹ̀lú obìnrin lásìkò tí ó lè lóyún láì lo ìlànà ìfètòsọ́mọ bíbí fún tí ó tó bí ọdún kan ó kéré tán tàbí kó jù lọ jàmá eléyìí ni wọ́n ń pè ní ìdádúró. ẹ jẹ́ ká wo àwọn nocturt àwọn àkíyèsí kan wà ń bẹ́ẹ̀ òun náà ni kóbìnrin má lè lóyún wọn wá ní pẹ̀lú ìbálòpọ̀ gbogbogbà Allahu Akbar ẹ jẹ́ a kọ́ kíyèsí torí pé àwọn èèyàn bùkátà kan gbàgbọ́ yé n tá a mọ̀ sí ìdádúró púpọ̀ jù ẹlòmíì ń gbé Kútọ̀nù àbábíjan ìyàwó ń gbé Nàìjíríà ẹnu ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà tó bá wálé òun náà ni wọ́n jọ lájọṣepọ̀ àjọṣepọ̀ yẹn gan-an mọ̀ tún wá lè bọ́ sí àsìkò tóbìnrin mọ́ lè lóyún wọ́n mọ̀ wá tojúbọlé káàkiri ó mọ̀ di kèfèrí káàkiri ló fi jẹ́ sí pé nínú àwọn àkíyèsí ni pé ó gbọ́dọ̀ jẹ́ ìbálòpọ̀ gbogbo ìgbà tó bọ́ sásìkò tóbìnrin lè lóyún àwọn àsìkò kan bẹ jẹmọ ààyè ni ò sí láti máa ṣàlàyé ẹ tẹ́ ẹ bá súnmọ́ obìnrin jù bẹ́ẹ̀ lọ lásìkò yẹn n tó súnmọ́ ni kó má lóyún torí pé kò bọ́ sí fertile period àbí ovulation period ló fi já sí pásìkò yìí ìbálòpọ̀ gbọ́dọ̀ bọ́ síbẹ̀ kèé tó wá ṣèyẹn nìkan jama wọ́n ní láì fètò sọ́mọ bíbí ẹlòmíín ń gbọ́ bímọ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀ kódà àti ẹ̀ ti rírí gan àti ráwọn ọlọ́mọge táwọn òbí wọn tí wọ́n ń lo ìlànà ìfètò sọ́mọ bíbí fún ẹ wo táyé bàjẹ́ dé àwa abirú òbí bẹ́ẹ̀ léèrè ó ní à èmi níjó dójú tì mí èmi níjó kó bá mi sẹ́yìn ni ó wá ṣe pàtàkì ní jama àbí kẹ́ ẹ ṣe wá sí fún kẹ́ ẹ rèé bó ṣe yẹ kẹ́ ẹ rèé ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọge tí ń bẹ ń ta gbogbo ntẹ́lòmíì tó yẹ kó fi sábíyamá gbogbo ẹ̀ ló ti sẹ́dànù tán ìbálòpọ̀ gbọ́dọ̀ bọ́ sásìkò tóbìnrin máa ń lóyún jẹ̀mọ́ a sì jásìkò tí ì ṣe pé èèyàn ti lo ìlànà ìfètòsọ́mọ bíbí ẹlòmíì ipò ọlọ́mọge tó wà wọ́n ti ṣe ń ta mọ̀ sí family planning fún bóyá ó ní oògùn ni àbá lábẹ́rẹ́ ni àbí onífífi ha ẹ̀yin náà máa rú bẹ́ẹ̀ ṣe máa ń lò ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀ lọ́jọ́ iwájú nípa àwọn aburú rẹ̀. ẹni yìí ti wá stop oògùn tí ń lò àbó ti stop abẹ́rẹ́ tí ń gbà àbí ó tiẹ̀ ti lọ yọ tó fi apò wá tètè bímọ eléyìí lè tèkì àsìkò díẹ̀ kára tó neutralize gbogbo ntẹ́ ti kìbọ̀ yìí ló fi jẹ́ sí pé dádúró gbọ́dọ̀ jẹ́ni tí ò lo ìlànà fètòsọ́mọ bíbí jàmáà ó wá tún gbọ́dọ̀ tó ń tó tó bí ọdún kan kéèyàn tó máa ṣègbìyànjú pé òun tẹ̀ rọ́mọ bí ẹlòmíín ṣèyàwó kódà kò ìpòsù mẹ́fà bóyá látara prayer látara ìfaranini tí wọ́n máa ń fi ní àwọn obìnrin wọ́n lọ máa bá ọkùnrin ni pé à àmọ̀ pé akọ ọ̀bẹ pẹ́ ló gbélé o àbọ̀ lé lọ ni àfẹ́yàwó mi fún ni ta ló sọ fún yín gan pé kì í sọ ọmọkùnrin yín ló ní sọ̀rọ̀ ló fi jẹ́ sí pó gbọ́dọ̀ tó bí ọdún kan kátẹ̀ tó máa sọ wípé a fẹ́ ṣègbìyànjú lọ́nà kan àbọ́nà míì kódà ó tún lè jọ ọdún kan lọ eléyìí òun náà ni wọ́n ń pè ní àìrọ́mọbíjàmá a lẹ́yìn tá a ti ṣe tarif a ti ṣe definition àbí túmọ̀ àìrọ́mọbí fún wa jàmá kí wá ni a máa wá tẹ̀síwájú báyìí òun náà ni tá a pè ní àníwá olè ókè ọ̀nà tí àìrọ́mọbí àbí ìdádúró ọ̀nà tó pín sí gbogbo ẹ̀ la gbọ́dọ̀ mọ̀ torí wípé àwọn nǹkan yìí yóò máa jẹ́ bí ìtọ́sọ́nà fún gbogbo ẹni tó ní ìdádúró nípa tó yẹ kí wọ́n mà táwọn ìgbésẹ̀ tí wọ́n yẹ kí wọ́n gbé ìpín tá a wá lè pín àìrọ́mọ bí àbí ìdádúró sí póríṣiríṣi ìpín àkọ́kọ́ jàmọ́ òun náà ni n tá mọ̀ sí alikisimu alibtidaiya. Al kéèyàn má ti bímọ rí rárá wọ́n ní uwa lẹ́dí yusibu alimari atu musubida àyàtì àyàtì ha alìjẹsí ìyá àwùzáwùjì ha kí obìnrin láti ìgbà tí wọ́n ti bí tó ti dẹni ọkùnrin tó ti dọlọ́mọge kó mọ̀ wá lóyún rí bó ti wulẹ̀ kó mọ̀ òun là ń pè ní alìókímù alìtìdáyà tá a mọ̀ sí primary infertility ẹni tó si pé bí wọ́n ṣe bí wáyé náà ló ṣe wà ọmọ kankan ò wọnú ilé ọmọ rẹ̀ rí lọ́nà kan àbọ́nà míì eléyìí la mọ̀ sí primary infertility. ẹlẹ́ẹ̀kejì táwọn olùmọ̀ tí wọ́n tún pín ń tá a mọ̀ sí ìdádúró sí òun náà la pè ní àlèókèmú àtànàwíyà tó túmọ̀ sí secondary infertility. òun náà ni ó wà lè ókèmú lẹ́dí yóò ṣe é bó bahada uduthil amuli al-intihahi bil ijihad òun ni ọmọbìnrin tó ti lóyún rí tóyún náà wá jábọ́ pàápàá jùlọ tí ìsepò òun ló ṣẹ táwọn olóyìnbó ń pè ní unintentional abortion èèyàn lóyún oyún náà wá bàjẹ́ ẹ rí i pé pẹ̀lú kóyún yẹn bàjẹ́ òun tí wọ́n wá bá kó jáde tí wọ́n fọnú ẹ̀ nù. No lọ́nà kan àbọ́nà mi ó ti lóyún rí báwọn àní ìpínlẹ̀ ni tí ò lóyún rí tí ò bá wá rọ́mọ bí lẹ́yìn tàkọ́kọ́ òun a máa pè ní secondary infertility ni kì í ṣe primary infertility mọ́ eléyìí ní ìpín àkọ́kọ́ tí a lè pín àìrọ́mọbí sí ẹni àkọ́kọ́ ẹni tí ò tiẹ̀ mọ bí ṣe é ṣe èèyàn tí ò lóyún kankan rí ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹni tó lóyún rí tóyún yẹn wá bàjẹ́ tí ò tí ì wàá rí míì ní òun là ń pè ní secondary infertile patient. òdodo farahàn o òdodo farahàn rẹ múra sí sílámù rẹ wò kò yé sáré ká òdodo farahàn o òdodo farahàn rẹ múra sí sílámù rẹ wò kò yé tójú bọlé.